بلا آه، فأما الإنسان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرم فابتلاه فقدر عليه رزقه فيقول ربي أمانا كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ جهنم يومئذ يتذكر الإنسان وأنى له ذكرا يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الحمد لله صلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد فصلى الله عليه وسلم أترى كاتب محمد محمد صلى الله عليه وسلم عند الله سبحانه وتعالى دكتور مبارك يدي يرى بشوف مع الناس يروح يقولون آمين أبن الله ما مغرب بنوب الصفوات آمين ونفي لك كتب سلايوة آمين عند الله ما يسرة الفجر إن شاء الله أنا قالوا على يسرة الله يمين من الله تعالى ìtí àtọlọ́lé àdáwà abẹ́lá ọdúnlẹ̀ ọmọ ṣẹ̀tọ́n rajim اللهم صل تسعا ومنوفها فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن اللهم لي àwọn ọmọ ènìyàn ìpé tí wọ́n ní pé tí ọlọ́run bá bá tó bá kẹwọn wọ́n ni rọ́bì ẹ̀kọ́mẹ̀ ayà àbúsáàbẹ̀ ẹ̀mẹ́gbé àtàwọn ìgbà àkàràmọ̀ ní ẹ̀kẹ́ tí pín fi ń dúpẹ́ olóòrọ̀ bọ̀ tí ó sọ pé náà àwọn alẹ́kọ̀ọ́ sí wa ṣe ẹ̀kọ́ náà ó bẹ́ẹ̀ fún wa. ọ̀nà ìgbà mẹ́tẹ̀lá àbùkà kọjá alẹ́ ìhìrí ìrùkọ fayakúrò rọ̀bì àhárẹ̀ àwọn mòmìnì tí wọ́n aládẹ̀ wọn àti ti sọ̀hẹ́rù gbogbo alámọ̀rí rẹ̀ dáadáa ní tí dáadáa bá tẹ̀lẹ̀ sí ṣàkàrà tí ó bá fẹ́ pé ìdàkẹ́ ìtẹ̀lẹ̀ ńkọ́ sọ́dà ó sì sùn bọ̀tà fi rí àbẹ́ tí ọ̀rọ̀ yé ti wọn tí ayé bá rẹ̀ lọ́rùn ní ọlọ́pọ̀ alẹ́ ọ̀yọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ayé bá ní wọ́n lá tí àwọn ìsìnkí bá fún mọ́ wọn wọ́n sọ pé ọlọ́wọ́ bá yẹ pẹ̀lẹ́ àwọn. kẹlẹ́ máa wo nígbà tí alábàdẹ̀ wọn jẹ látòkè wọn lẹ́yìn ẹ̀sìn ẹgbẹ́ ọkọ̀ tọ́gbọ́n Muhammad bin sáà ọmọ nìyàn ìdàmọ̀ bìtàrà ọkọ̀ wá ní gọ́ọ̀yì ọwọ́ ní kàlá bẹ́ṣẹ́ àtùkìrìmú nàlẹ́ àtùkìrìmú nàlẹ́ tí nínú ọ̀pẹ̀ kótólé bá fi kótà orí èkó ìyẹpẹrẹ àti ìkóró ojú sí gàjẹ́ ṣe. Lábẹ́lá sùkúrí mọ́nà lè ṣe. Ọlọ́ ni

ọ̀wẹ́ mọ̀ bí ara mú aláàrí ní kàbí ara kó dàkó jẹ́ kó fẹ́ kó ń payọ̀ kó sàti lọ àwọn ìran ní ìlú afẹ́ pèsè tí wọ́n ní káwọ́sá lówó lọ ẹ̀rọ ní ẹjọ́ lọ lé ìwé sọ fún mi òun tí wá ní òun tí mímọ̀ lówó kọ̀pọ̀ tí bù bíà òun ò lówó ní sẹ́ tó bá tọ̀nà ní ẹ̀yìn bí ten years lẹ́jẹ́ ti bá ní sùn ó ti lé bá lówó ó ti lé lọ sùn mú ọlọ́ni wọ́n ti mú bú ẹ̀rọ ẹ̀rọ gẹ́gẹ́ bó kún wọn lógún ánìlẹ̀ àpọ̀ tí ó jẹ́ kárí tọ́lọ́rọ̀ ọlọ́run wá ní kàrí. kàlá ìlà dùkẹ́tì láàrùn dẹ́kẹ́ ọlọ́ni ẹ̀dẹ̀ máa wo ẹni tó páyé lọ́kàn bá ẹ̀sẹ̀ gbogbo dúkìá owó ọ̀pọ̀lọpọ̀ kò sí ọmọ dára sọ́mọ olùkà kò sí dára sálà ìní ó ń gbẹ́sẹ̀ ní dúkìá àwọn èèyàn ó tún nífi ayé ọlọ́ni tó ń pèsè pèsè ìdá. ọlọ́ni ọ̀rọ̀ yìí padà gbogbo ẹ̀ tó wáyé mẹ́yà ẹ̀rọ túbá tó bá di ọjọ́ àkìyámà nígbà táwọn ẹ̀sẹ̀ táwọn fẹ́ pọ̀ ìṣẹ̀lẹ̀ mẹ́ta ni ọlọ́run bá fẹ́ sọ ọ̀rọ̀ rẹ̀ nínú ayé àwọn ọmọ bá fẹ́ sọ ní mẹ́tẹ̀ẹ̀ta ìtí mẹ́tẹ̀ẹ̀ta bá ṣẹlẹ̀ gbogbo ẹni tó wọ ayé mọ́yà lónìí wọ́n ju ayé nù ṣùgbọ́n nígbà mẹ́jọ mẹ́ ẹ̀pọ̀ òní gbóró mẹ́. kàlá iná dúkẹ́ ìlàrú dòdẹ́kẹ́ dẹ́kẹ́. ẹni tó wọ ayé mọ́yà tọ́lọ́ wọn bá bá àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ tẹ́ wọ́n fẹ́ sọ pé káwọn fi ayé dú wàhálà tó ń bẹ níwájú àwọn ẹ̀ka wọn bá bá ṣe wàhálà ọlọ́ni ìdádù kẹtìlá ọ̀dọ̀ dẹ́kẹ́ dẹ́kẹ́. ìdádù kẹtìlá ọ̀dọ̀ dẹ́kẹ́ dẹ́kẹ́. ọlọ́ni nígbà tí aláwọ̀ ilẹ̀ ìdádù kẹ tí a bá sọ pé nǹkan kan dúkìá ìtumọ̀ ẹni wípé ìtọ́ ga tẹ́lẹ̀ yóò fọ́ kí pé wá kọ́ nìkan yóò wá lẹ́bù ìyẹn ni wípé ẹni tá a nípa pé ilẹ̀ wà ọlọ́fi òkè mú dání àti òkè àtìlẹ̀ yóò wá wà lẹ́bù kan ìyẹn ni wípé gbogbo òkè ọ̀wọ̀n ti kiri gbogbo òkè ó fọ́ yóò wá wà lẹ́bù tí ilẹ̀ náà wà kíkọ̀ ní ìdàdùkọ̀. Àwọn ọba nígbà tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìdádú kẹta ọmọ ọmọ wa ṣẹlẹ̀ pé dákẹ́ dákẹ́ ó mọ̀ sí pé àwọn òkè bá ṣe ga jùlọ àwọn lọ bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa fọ́ sí èyí tó ga jù yóò fọ́ tọ́ nítorí yóò fọ́ mú wọn á máa fọ́ tẹ̀lé àwọn máa tó fi fọ́ tán. كلا إذا دكت الأرض دكا دكا ọlọ́run bá ní إذا دكت الأرض دكا دكا nígbà tí ayé àti àwọn kan tí ń bẹ lórí ayé ìtúmọ̀ ní gbogbo ẹ̀ kú dànù tó fọ́ tó wà nípele kan náà. وجاء ربك والملك صفا صفا. àwọn sọ nǹkan àkọ́kọ́ tí ó ṣẹlẹ̀ níjọ́ tí àwọn ẹni tó wáyé mẹ́yà gbogbo ẹni tó wá ayé lọ́nà àrà tí ṣùgbọ́n jẹ́ máa nígbà náà ẹ̀kọ́ òní gbóró ọ̀rọ̀ ti di àpò ọ̀rọ̀ ti di ó ti di àpò di jẹ́ ọ̀rọ̀ ti di àbámọ̀ ló ń gbẹ̀yìn ọ̀rọ̀ ọba nígbà tí ayé bá tí ayé bá kù ó di pé gbogbo ẹjọ́ gba. ọ̀jẹ́ ọ̀rọ̀ bùkà wà ní malakú sọ́fà wọ́n ní lélẹ́ ìtọ́wà tó wà já àrọ̀bùkù tí ọlọ́run ọba rẹ̀ wá dé kìí ṣe wà já àmúrù rọ̀bìkà gẹ́gẹ́ bí àwọn onímọ̀ àtàwọn ọmọ àtẹ́lẹ̀ àwùjọ àwọn tó mọ̀ sí tààkì Allah subhanahu wa ta'ala àwọn òròyìn rẹ̀ káwọn dẹ́gbẹ́ta bá ti rí àmọ́ ẹ̀dá pé náà wọ́n ní pé alọ́run bọ́ ò lé dé pé àṣẹ lóun ló جاء ربك والملك صفا صفا وقد جاء جميع آيات الصفات ومرها حتى كما فعل الطراز الأول فإن كلا نصف جميع آيات الصفات ومرها حقا كما نقل الطراز الأول حقا كما نقل الطراز الأول jẹ́ ọ̀rọ̀ àkídà tó bá jẹ́ pọ̀rọ̀ ròyìn aláàkùn máa wà tààrà àní máa yí kó ọlọ́run ó dò ọlọ́run wà já àrọ̀bù Ọlọ́run bá kọ́ ìmọ̀ bí ha, ọlọ́run bá ìròyìn yẹ́ yóò tó bẹ̀rẹ̀ tó wá ti ṣe ìsinádùn ìròyìn àbí tẹ́kẹ̀ẹ́ ti sáré ara rẹ̀ adẹ́pọ̀ náà bó ṣe gan kò sí àdà tó ń bẹ̀ òtún ẹni bí àtẹ́lẹ́ ọ̀rọ̀ fẹ́ sọ wá kẹsọ̀ pé wọ́n bú kàrárà sádà. ọ̀rọ̀ fòkè wọ́n ní málẹ́kù sọ́fà sọ́fà. ọmọ nínú nǹkan ẹni ayé tí wọ́n fi sọ ayé nù ẹni pé ń bẹ ẹ̀tọ́ wọn mọ́tò tó wá ń jẹun ó dẹ̀ ń jẹun ó dẹ̀ ń

tí wọ́n tò lọ́wọ́ ọ̀wọ́ àwọn afúnimọ̀ tẹ̀sọ́rí ayé sọ́fà sọ́fà ní sàmà ìlà sàmà yẹn ni pé àwọn tí tó wà ní sẹ́mà ayé wọ́n sọ àwọn tó tẹ̀lé wọn wọ́n sọ àwọn tó tẹ̀lé wọn wọ́n sọ àwọn tó tẹ̀lé máa sọ ní kí wọ́n ṣe dípò. ó di nǹkan mélòó jẹ́ máa nǹkan méjì. wàjí ẹ̀rọ wàjíyà ya mẹ́rin níbi jahannam tó bá wá tó wá wọ́n tó wá gbé wá tó gbé iná jahannam wá àwọn oní ó gbé ara rẹ̀ àwọn màláíkà àwọn màláíkà yà ti sọ̀rọ̀ nípa àwọn pé iná ni ìjánu tí ní nínú ìjánu ìjánu sí ilé ní seventy thousand nínú ìjánu kọ̀ọ̀kan seventy thousand ní mọ̀lẹ́kà tí ó wà á jìbì kọ̀ọ̀kan mú ẹgbẹ́gbẹ́ pé àwọn mọ̀lẹ́kà sọ fún wa nígbà mọ̀lẹ́kà yìí aṣẹ́ dùn wọ́n ní agbára wà á kó wa wọ́n sì lé ogun ju àwọn àgbẹ̀wò lọ. àwọn mọ̀lẹ́kà yìí aṣọ fún wa aṣọ nígbà tá a sọ̀rọ̀ kí sọ̀rọ̀ ní ilé ìṣúná náà táyà síbẹ̀ tá a bá fọkàn bá lọ. ẹ̀yìn tí wọ́n mọ̀lẹ́kà bí wọ́n ti wọ́n lágbára tó yìí àwọn mọ̀lẹ́kà yìí ẹyọ kan wọn kọ́ ni ó wọ ìjánu kan kásọ pé inú kìíní tàbí sọ̀rọ̀ ẹni sí káwá ní ìdáná ọ̀rọ̀ àní káwá níbi bí àyọ seventy thousand ní ọmọ ọwọ́ ẹ̀ tó fún nǹkan ẹgbẹ́ tó. ọ̀jì ọ̀yọ́mọ ìdí ń ó jẹ́ ìṣẹ̀lẹ̀ mẹ́ta tí ó tẹ̀lé ra wọn. ilẹ̀ dọ́kẹ́tì láàrùn tó dẹ́kẹ́ ọ̀rọ̀ dẹ́kẹ́. ilẹ̀ ó tẹ́ gbẹrẹ sẹ yóò ya ó tẹ́ wọ́n lè má lẹ́kù sọ́fà ọ̀rọ̀ sọ́fà. ilẹ̀ tó bá yá ọlọ́wọ́ bá rẹ̀ ó dé láti wá dájọ́ wà ní má lẹ́kù sọ́fà sọ́fà àmọ̀lẹ́ta náà ó sì wá ó lọ kiri ká àwọn ọmọ dídùn rẹ̀ jẹ́ ṣọ́tùfùkọ́ ọlọ́ni pé dídùn rẹ̀ dídùn lẹ́gbà tí wọ́n bá ń wọ́ jẹ́ máa ń wọ́ iná ẹ̀bọ̀ dídùn rẹ̀ jẹ́ yóò máa dẹ́rù bá wọn kẹfẹ́ yìí ìbẹ́ yóò máa ẹgbẹ́ ẹgbẹ́ máa dún àbí lè dún ọlọ́mọdé àríwá aláwọ̀ tẹ́lá wọn bá wà láàrin kí ló mẹ́fà wọn kí yóò máa bí ẹgbẹ́ kan wu ẹ̀yìn tẹ́wàá tó sí ẹ̀yẹ yóò mọ̀ já bó ṣe lù tó bá jáde lẹ̀ سمعوا لها تغيظا وزفيرا ọlọ́run bá táwọn ọmọ ẹ̀lẹ́ bá rí iná ẹgbọ́nà ẹgbọ́n sọ́tọ̀ fúrúkọ́lá bọ́n ọmọdé wọn tí ó bá rí iná tó máa rí látọ̀ kẹkẹrẹ lọ́rọ̀ wọn nígbà tí wọ́n ń wọ ọ́bọ̀ ẹgbà tó kásá gbogbo dáa ṣe láńlá iye owó ẹjẹ́ náà lọ́wọ́ wá bí o

ọ̀nà bá ti dé kó fẹ́ dájú káwọn wọ́n tó dá imá yà lọ sọ́ra sọ́ra. Yàwùmá ìdí yàtọ̀rọ̀ kẹrù ìrìnsánù. Ọlọ́ni ẹni ọ̀nà tó bá ti rí gbogbo sàgbẹ́tàtà yàtọ̀rọ̀ kẹrù ìrìnsánù. Ọmọ yóò máa sọnú. Yóò owó àwọn kan tó yẹ kó wọ́n ṣe láyé tó wọ́n ṣe. àwọn ọmọ ẹ̀rọ kó wọ́n ṣe ni wà á ní àná làwọn zikirọ́ lágbàdo àti ọ̀sán bẹ́ẹ̀ sá gbèsè orí ọlọ́run tó ní à nùrùn àná ìmọ̀lẹ́bọ̀ ní ti rí. àná làwọn zikirọ́ ọlọ́run ní ọ̀ ṣé irú àsìkò yìí ni kéèyàn máa ẹ̀kún wọn gbárẹ̀ ẹ̀kún wọn ẹ̀zàká ẹ̀kún wọn ti ájì ẹ̀kún wọn borí ẹ̀kún wọn gbọ́dọ̀ ẹ̀kún wọn ti ilẹ̀ òwúrọ̀. ọlọ́run bá ní anna aláwọ̀ zikra irú rẹ̀ ti wọ́n lórí rẹ̀ ìrẹ́ tí ó sàfàní àbámọ̀ tí ó Ọlọ́wọ́ sọ ẹjọ́ ọ̀sọ̀ yára ìtàní kọ̀dùsẹ́rùn sọ̀lẹ̀ àyáṣí. Ẹgbọ́n tí ó ní ogbòsí ẹ́, ọmọ ti wá ti fọ́láyé ká máa ṣe báyìí, ká máa ṣe báyìí, ká máa gbọ́kùnrin àti ẹ̀kọ́. Lónìí ẹ̀kọ́ ìfẹ̀rí kan di ayé mọ́yà. Lónìí yá lẹ́yìntà ní yóò fún àbábẹ̀. Lónìí ayé òun ta. Lẹ́yìn ìfẹ̀rí. Ta ló á قدمت لحياتي قدمت لحياتي أدي أمني قدمت لحياتي àwọn ẹmọ́ sí ẹ̀yẹ́ túlára lọ́dí pé yálẹ́ta nìkan ní ọmọ kọ̀dámtù láàáyá àti ọmọ bá ti ti dáadáa síwájú nílé ayé ara òsìkò ránì jù ní ọ̀pọ̀ sọ pé yálẹ̀ ìjáni ọmọ kábàámọ́ kọ̀dámtù mẹ́lẹ̀ sọ́ọ̀lẹ̀ àti àlbáà ká ní mo mọ̀ ní kálọ̀ mọ̀ ní ọ̀rẹ́ àbúgbẹ̀lá ọmọdé fẹ̀sẹ̀ wà rẹ̀. ọ̀rọ̀ yà lẹ́yìn ní kọ̀dámtò rẹ̀ àyà. kálọ̀ mọ̀ ní kọ̀dámtò owó bá ti ti máa ti àwọn ẹsẹ̀ olóore táwọn afá máa ń sọ يتذكر الإنسان ومن اللي يمت فيها ولا يكون كيلو يذكر قدمت لحياتي yóò wọ́n mẹ́ta máa bẹ̀rẹ̀ kánú mẹ́ ní owó bá ti ṣiṣẹ́ olóore síwájú fún ìṣẹ̀mí ìṣẹ̀mí gbére tó wà wájú ẹ̀rọ kò sí tó lọ́wọ́ náà ọ̀rọ̀ ọ̀bá ní jọ́nà tó bẹ̀rẹ̀ ọ̀bá ní ilẹ̀ yọ̀ àgbébọ̀ àjẹ́ bẹ̀rẹ̀ حاجة أبني أنا وعاو قدين صلى يو أبا مرقب قبابة يومئذ لا يعذب عذابه أحد قبل يومئذ لما تنصر لا يعذب عذابه أحد أبدا الجنة وستبه Ìjọba mẹ́ta kálukú mọ̀ta wà láyé tí a tààtù láǹfààní àti tẹ́ ẹjá ti ṣe olóore. Ẹjẹ́ kí lọ mọ̀ bọ́ọ̀rì yìí, ibi tó kù sí ẹjẹ́ kó tún wá ṣe ẹjẹ́ ká payé sí ẹjẹ́ فإن الموت ميقات عبادي فإن الموت ميقات عبادي ẹjẹ́ àpẹẹsẹ̀ ilẹ̀ di ọjọ́ kú ẹlòmíràn ọlọ́yọ́ sọ pé ìwọ ọlọ́wọ́ bá àtọ́dàkọ̀ ọlọ́wọ́ àkọ́dàkọ̀ ẹmọ́jà ṣe bẹ́ ọ ẹjá pẹ́tẹ́lẹ̀ ọjọ́ Ọjọ́ ń bọ́ ikú sí bẹ́ẹ̀ ni yóò kọ̀kọ́ dá oníkàlùkù gúnlẹ̀. Ọ̀tọ̀kọ́ mi máa ń tàkà ìjọ ọ̀rọ̀ mọ̀tàlá bí hàn kọ́dẹ̀ láàrùn rẹ̀ fáájú. Ọ̀kọ́ إلى ميقاته وكن متنابها قبل ميقاته Ìjọba sọ ẹ̀ká àwọn ẹ̀wà máa dúró dẹjọ́ yìí ní kátó wá máa dẹ̀pọ̀ wọ́n. Wọ́n máa jàdá ìtẹ́ wà ń gbà من الرقاب أندم إن رحلت بغير ذاك أتندم إن رحلت بغير ذاك وتشقى ببلادي كالمنادي وتشقى ببلادي كالمنادي وتشقى ينادي كالمنادي وتشقى إذ يناديك المنادي أنت بس الله يكبر فتندم ارحمت بغير فاتح tó bá lọ kú sórí ibú ńgbà táwọn mọ̀lẹ́kà bá pè é lẹ́lẹ́gbàjá ọmọlábàjá wọn sórí ibú lónìí ọlọ́mọdé sí wọn. Yàkúlù yára lẹ́yìnjà ní kọjámù tó lè hayá sí. Yóò ká lọ́rọ̀ ọlọ́run ara ah, àta lọ́rọ̀ òun sẹ́bẹ̀ yìí o, ká lóun mẹ́kọ́ òun ti tó gba ayé فيوم يرون الجنة لا يعذب عذابه أحد لا يعذب عمك لا يعذب ويومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد عميت الذكر ولا يوثق وثاقه أحد لا يعذب عذابه أحد أنا ما هو وجه القيامة وجه القيامة لا يعذب عذابه أحد أحد لا يعذب بمثل هذا العذاب kò sí ẹnìkan yà tí ó jẹ lónìí kò sí sí ẹnìkan tó fi rúyà yẹn tó ti fi rúyà yẹn jẹ nìkan kò sí sí ẹnìkan pé ọ̀gá ni òbí ni olùkọ́ ni tó kì í fi rú ẹ̀yà tí wọ́n jẹ lónìí tó kì í fi jẹ. ọ̀yà ọmọ ìdí yóò á fi bọ̀ àdáàbà ọ̀hún áhádà. ولا يوثق وثاقه أحد أجل لا يعذب عذابه أحد ìtumọ̀ ní pé ọlọ́run kò tí sí irú ìyà tí ó jẹ lónìí tí wọ́n fi jẹ lónìí wọ́n sì fi jẹ ọlọ́run kò sì fi jẹ ẹrú ẹ̀dá kan wọ́n tí kò wà sáàpọ̀ wọ́n wọ́n

bákan náà irú okùn tí wọ́n fi dé nítorí kejì láàrin sọ kọwọ́ ọ̀hán kò tí ọwọ́ ò ní fi irú okùn yẹn kò tún ní fi dé ẹlòmíì yàtọ̀ sí àwọn èèyàn tó bá pọ̀ lórí ìjọba ọjọ́ àkìyàmẹ̀ ọlọ́run bá fi ń sọ tó lé nígbà yìí ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ọlọ́run pé gbogbo ẹni tó bá gbọ́ wà sí tó sì ilé ẹni àlùmùtùmọ̀ ilẹ̀ ẹ̀mí tí ó tọ́kàn mọ́ ẹ̀mí tí ó balẹ̀ yẹn يا أيتها النفس المطمئنة ẹ̀mí mùmìnì nìyẹn ẹ̀mí mùmìnì ó balẹ̀ láyé ẹ̀ tó bá jẹ́ mùmìnì ọkàn wọn máa ń balẹ̀ bọ́dà kọjá pé ń jẹ́bà lójoojúmọ́ gàrí ní ọmọ ọ̀fẹ́ ló sì bàjẹ́ tó gbé ìmọ̀ lọ́sọ̀ tọ́lọ̀ bá ti gínú ọ̀rọ̀ bá ọkọ̀ tó balẹ̀ pẹ̀lú ìgbà fọ́lọ̀ pé tó bá kún ọlọ́run ni tó bá tó kú náà ọlọ́run tí ò sí nínú àwọn tó sọ pé ayọ́rọ́bí àkọ́mọ̀ àrọ́bí àhánà tó bá dáa fún ìdá àbísábẹ̀ tó bá tó jẹ́ pé lè bá tó fún bọ́ yóò ní ìrọ̀ ọlọ́run yẹpọ̀ lẹ́wọ̀n ẹ̀mí tí ẹ bá lẹ̀ tí àrídìí bá bẹ lọ́wọ́ rẹ̀ lásìkò kan tó bá rí jẹ lónìí ọlọ́kọ̀ báyìí tí ó bá tó kú díẹ̀ lásìkò owó tó ẹkọ́ fi máa jẹ ọ̀fẹ́ ó ti fi sọ ogun yóò ti gbá àwọn ogun pé ẹ̀mọ́ wọ́n tó bá ti jẹ́ ó ní kí ẹlòmí ìtọ́ ó kí ó ń ṣiṣẹ́ ó ń rí tẹ́gbà díẹ̀ díẹ̀ ó ṣe ọwọ́ ni ó kì í rí tẹ́gbà díẹ̀ díẹ̀ ó ń tẹ́kọ́ mọ́ fi jẹ kókó tọ́jú àwọn ọmọ rẹ̀ kókó tọ́jú ìyàwó kókó kó dẹ̀ra rẹ̀ kóra máa ń kọ́ jọ block hundred kóra cement kóra máa manage ẹ̀ yóò tún wọ́n pẹ́ àwọn ẹni kíkiri ìfẹ́ ìdúbà ìlọ kí sẹ́ọ̀bù yìí yọ ẹ kó ti gbòòrò ẹ̀kọ́ ọmọ ẹ̀rí sẹ́ta fáwọn gbogbo àdúgbò gbogbo òlú òdìkẹ́ owó tẹ́kí ni ó ni wọ́n mẹ́ yà lọ sọ́dọ̀ ẹjọ́ àgbòmù owó tí ẹkọ́ fi jẹun yẹ yóò tẹ́kí ni ó afọ́wà pẹ́ òdòdó ẹ̀tọ́ dá ó ti gbogbo ẹ̀ yóò àmà dìsàpẹ́tà àwọn èèyàn tó pé owó tó ẹkọ́ fi ṣiṣẹ́ kọfẹ́rẹ́ màtíríàsì ó ti fi lọ sọmù ó ti yóò wọkọ̀ yóò sáàbù lọ lọ jẹ̀bi ó gbọ́ mẹ́ta ẹ̀dàkùnjẹ̀ máa ẹ̀rì tí irú ẹni bẹ́ ọkàrùn ìbàdàn ọkàrùn ìbàdàn tó bá tó wá tí wá ń lówó ẹ̀dọ́ ìgbà òkùnkùn kẹ́mẹ́pà ohun kẹ́mẹ́pà ohun kẹ́mẹ́pà ó tún ọ̀sọ̀ òkùn kẹ́mẹ́pà ni wọ́n sì sọ fún pé ilé tó apá rẹ̀ wọ̀n gbẹ́gbẹ́ ó ní iye mọ́tò orí tó lé wọ́n mi ní ọkàn rẹ̀ mẹ́ ń balẹ̀ pẹ̀lú ìrántí ọlọ́run pẹ̀lú ìbàlẹ̀ ọkàn يا أياتها النفس يا أياتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية ẹjẹ́ àfọkàrà àbára jẹmọ́ iná tó bá kún ẹ̀mọ̀kọ́lọ̀ náà ni tó bá kún kún náà látún jẹmọ́ tẹ́rẹ tó bá fi gbáyé ara rẹ̀ sí bá pọ̀lẹ́ ọkàn ló balẹ̀ ọkàn ló balẹ̀ inú ló sì máa dùn iná tó bá mú gàrí àwọn èèyàn kẹ́mà mú gàrí sẹ́kẹ̀ẹ́ wọ́n mẹ́ ń dán àwọn kẹ́lẹ̀ ń jẹ chicken àwọn ohun òsì dán àwọn ohun òdán torí pé ó ti ń jẹ chicken lọ́rùn gbà òun mọ̀ táwọn ẹgbẹ́ òun jẹ òun òun wá ń jẹ láti àti chicken ẹyọ kan pé ẹ̀rẹ̀ kan náà fún ẹmẹ́ wo ẹmẹ́ wá búrú pé ẹ̀rẹ̀ kan pé òun àtàrí ah, mọ̀ tí wá tó jẹ́ ah, òun ẹ̀rẹ̀ kan ó mọ̀ òun jẹ afáàtọ̀ ohun sílẹ̀ yóò bùkẹ́ ẹ̀tẹ̀ pàtí ṣúgà alhamdulillah ọmọ ìyàgbẹ̀ alhamdulillah tó à gbóò fún mi owó wà lẹ́ẹ̀ owó wà lẹ́ẹ̀ owó ìsáàbà ìyàtọ̀ àlẹ́fọ́ ìmọ̀tọ̀ máa ń ṣe ní ارجعي إلى ربك راضية مرضية ẹ̀rìkẹ́ dáa sọ yìí ẹlòmíì tó kòkòrò sọ ó lówó ju ẹni tí ó kòkòrò sọ lọ àwọn ọmọdé wọn kòkòrò sọ ẹ ẹlòmíì ń bẹ ń rí ẹ̀bí bọ́ ọ́ kẹ̀kẹ́ pẹ̀lú dádì pé kí dádì gẹ́mì gbé at least òun mú àwọn méjì oníṣòwò ẹgbẹ́ wọn gun mọ́tò pé àrẹ́gbẹ́ òun kẹ́lọ́dà àwọn tíkà òun náà òun dádì jẹ́ ìṣọ́ pé kó mọ dúró sí kó mọ wà mádà yóò rẹ̀ bí wọ́n pé kóun jẹ́ para àwọn ẹgbẹ́ yunifásitì ló kí dádì jẹ́ ìṣọ́ kẹ́tì ẹ̀mọ́ pé kẹ́jẹ́ kan kẹ́jẹ́ kí kẹ́jẹ́ kó mọ wà sọ̀kalẹ̀. أيتها النفس المطمئنة káàkiri kẹtùrọ àsìkò wọ́n lé ẹnìkan bóyá àrẹ̀mọ́ ń bú àbẹ́kẹ̀ mẹ́rin kan náà kàkiri rẹ̀ sọ ọjọ́ tí ó màmá rẹ̀ wá sí bá dé ọmọ ẹwà para rẹ̀ wá fẹ́ tàbí ẹ̀pẹ̀ pé mẹ́mí òun fẹ́ kẹ́ jẹ́ kó ní jẹ́jẹ́ afẹ́s dé yín bẹ́ẹ̀ máa sọ pé òun ń sọ bí pé ẹ bá ti lóhun ẹ̀kí máìkì ó wà lọ para rẹ̀ sọ pé òun kò jẹ́ òun tó àti ní yóò lè pè pé ọjọ́ òní ẹjẹ́ ìkìlẹ̀ rí ó ti lọ kí ló sún lẹ́bẹ̀ ayọ̀ náà sọ ẹ̀tọ́ mú mi ní ọjọ́ rẹ balẹ̀ Tọ́bá ìpọ́lọ̀ lẹ́yìn náà kọlọ sáìtì láàrin kábíjú ká, ó dẹ̀ ẹni mọ́ràn lẹ́tẹ́ ìkọlọ sáìtì. Ọ̀pọ̀ ọlọ́run ọlọ́pàá táwọn èrò dá níbi. Àwọn èrò dá níbi ọdọ àwọn tó yẹ mọ náà mo náà tọ́yẹ pé kò náà kọ bọ̀ báyìí wọ́n sọ pé àbá sẹ́ẹ̀tì nínú òun ẹ̀wẹ́ máa bọ̀ ilé kan wà dáàdì rẹ̀ nínú ọtí ń gbé bẹ́ẹ̀ ẹ sábà ẹ̀wẹ́ sáfì ẹ̀ máa gbé bẹ́ẹ̀ ó ti di dé. sọ́wọ́ kò sóbẹ̀ fún wọn wọ́n ti fọ gbogbo nǹkan tí ó lò bẹ́ẹ̀ àti dé lórí bọ́ọ̀bù tí ó

tí wọ́n wá fẹ́ wá mọ́sálásí àwọn kan kọ̀ọ̀kan lọ kírun àwọn yòókù ó dùn ó lé tẹ́gbà sábà lọ òun wà fà ìkejì ó sàyè lọ lé kó lọ fẹ́ ìkejì lásán. wọ́n bá jẹ́ pé jẹmọ́ bọmọ lára kò rán lọ ó ti kí ó sáré ní pé so tó ti bẹ́ẹ̀ wà láì rí ọkọ̀rọ̀ tó balẹ̀ ọkọ̀rọ̀ tó balẹ̀ à ah, pé ó ṣe àfi ẹlẹ́bí rẹ̀ wọ́n sọ mẹ́ta lójú mọ́kàn kí ló dé ṣíjọ́ ọlọ́kọ̀ tó balẹ̀ ẹja fúnra wọn lọ́kọ̀ balẹ̀ ọ̀ jọba ẹja mọ̀ mú ká bá mú gàrí ẹja dùkọ̀ ẹ̀lọ́kà wọ́n balẹ̀ ọ̀rọ̀ nílẹ̀ kú yá ayọ̀ àti ọ̀rọ̀ ní tó ẹ̀mí tọ́kẹ́ ẹ̀bá balẹ̀ báyìí pẹ̀lú ìmẹ̀ ìtìpónà nìkan tó rò ìtìpónà nìkan tó bùkàtà bọ̀tọ́kẹ́ báyìí tó bàbá kún àbùlù obìnrin mi ọkọ̀ rẹ̀ fẹ́yàwó ní látọ́ ọkọ̀ rẹ̀ pèsè ń lọ sútù lé ní lọ tán wọ́n bá para rẹ ọkọ̀ ọ̀bẹ̀ láyé lọ tó bisikọ́ọ̀tì kẹ́lẹ̀ minus one ló tún jẹ́ o tún fàyè àbẹ́dá o tún fẹ́ àbẹ́dá fẹ́ tó ẹ̀kú máa ń kẹ́yọ́ ẹ̀ká yíwa ẹjẹ́

tàbí ní gbogbo nafsul mutmainna kan ọkàn tó balẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú ìrántí ọlọ́run nǹkan tó bá da ọmọ kò da nǹkan tó bá tó kù díẹ̀ ọmọ kò lọ́dà ọlọ́run ní tó bá irú ẹ̀mí bá ọlọ́run máa sọ fún pé ní tó bá dijọ́ tó yìí kú bá dé ọlọ́run máa sọ fún pé padà sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ rọ́ọ́bì ọlọ́run bó sọ wípé ìrùjí ilẹ̀ rọ́bì lẹ́ni tó yẹ pé tí wọn náà ti gbáyé ṣe ó rí dáadáa pọ́lọ̀ ọba ti yọ́nú sí àwọn lọ́bí àtàrí gbogbo tọ́lọ̀ ọba ó ṣe fọ́nù dẹ̀ra ó rí pé nǹkan tí yọ́ tẹ̀ ọlọ́rọ̀ mọ̀síyà gbogbo nǹkan tí ó bá dọ́dọ̀ ọlọ́run gẹ ẹni ìyọ́nú ìwọ̀n náà jọ pípọ̀ yọ́nú sọ́dà ọlọ́run láyé àwọn fún àníkà gbèsè rẹ̀ rọ́bì ẹ̀kọ́ màbí ìyà sẹ́gbẹ́ òun ní ẹ̀gbọ́ sẹ́dí lónìí lọ́la tá jẹ́ ayé ọlọ́mọkùnrin tá a jẹ fún àyè tó tù wá yọ́nú sí tọ́lọ̀ bá gbé wà láti ìyáàmà náà ọlọ́run náà yọ̀nú tó náà yóò tó wá tẹ́lẹ̀ ìyọ́ من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رؤوف رفيقا àwọn ni máa bọ̀ wá sí gúrùpù àwọn ẹni eré gúrùpù àwọn àjẹ́bí ọmọ àwọn ẹni àwọn olùsìn náà tẹ́kọ̀ọ́ mọ́ ń gbà fọ́lọ́ ẹlòmíì máa ń lọ títí náà ìrònú mi sáá ní bàbá ti bẹ̀rẹ̀ súnmọ̀ iná ẹlòmíì ti gbà fún súnmọ̀ lọ́ba yóò mú jẹ́ wọ́n tó fẹ́ gbá sí ti torí pé lónú ní àsúnmọ̀ iná ìlú rẹ̀ parí wá sọ ẹ̀jẹ̀ ká lọ sí súnmọ̀ wọ́n ti kó ní ìjọba ọ̀rọ̀ ni máa lọ sínú àlùjọ náà eléyìí àkọsí ti ẹni tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala tí ọlọ́run tí lọ́mọ kábàámọ̀ ní ọ̀kìyàmà àbí ọlọ́run ọlọ́run tí wá ní àbí ọ̀rọ̀ ọ̀tọ́ ọlọ́run jẹ́ kí òtọ́ kọ́lé wa àríyàn hapọ̀ hapọ̀ wọ́n ti وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله